asalatu salam ala rasulillah ala alihi wasaali ọmọ wa làwọn bá dáadé pẹ fún ọlọ́ọ̀bá atọ́rọ̀ àdékọ́kí àti àdékọ́ńgẹ̀ fún àmì sallallahu alaihi wasallam àkìrà wa kú ojúbọ àlónì kọlọ́ba kí ojú kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti ní ààyè wa ẹjẹ́ wa ní farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ olóbi yẹn lọ́kàn ọ̀jọ̀kan láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàràgbé gbadébọ̀ rọ́jí lórí àkọ́tún ètò yìí tó wa àbúdànù wa bíṣọ̀rọ̀ ilé tí ọmọ gbọdọ̀ afẹ́fẹ́ báyìí bísímìlá. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته جاء كم داتو شريعة nípa kéèyàn máa ṣẹ́wó kéèyàn máa ṣẹ́wó ó ní í ṣe ó pín nítorí pọ́nrán lọ́wọ́ àbẹ́yàn sẹ́yàn lówó èèyàn ń ṣe bẹ́ẹ̀ fi ṣiṣẹ́ sí i tọ́lákọ̀ọ́kọ́ òun náà lówó tá a sẹ́yìn láti fi ràn lọ́wọ́ ẹni tí wọ́n á tẹ́ńjì tí ò rí àwọn á sì ní owó wẹ́wẹ́ kọ́ wá ṣẹ nítorí àti fi ràn lọ́wọ́ eléyìí ń bẹ nínú ríran lọ́wọ́ eléyìí ti ṣẹ̀rí àtọ̀faramọ́ ṣùgbọ́n kìsì tá a ṣe òun náà ní pé ọ̀ya wà ló ẹni tá a fẹ́ fẹ́wó lọ́dọ̀ rẹ̀ yẹn kò gbọ́dọ̀ pẹ́ síra wọn bóun bá ti mú owó tó fẹ́ fẹ́ wá àwa náà gbọ́dọ̀ kó owó tá a fẹ́ fi fẹ́ ká kó fún lẹ́ẹ̀kan náà kọ́ má pẹ́ eléyìí pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó wá dé pé ń fi ń ṣiṣẹ́ sí ẹni tí ń fi owó ṣiṣẹ́ tí ń fi ń ṣiṣẹ́ sí iṣẹ́ lò náà ṣẹ̀dá àti faramọ́ gan pẹ̀lú eléyìí là ń pè ní bẹ́ẹ̀ ọ̀sọ́ọ̀f nínú ṣẹ̀dá ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ọ̀sọ̀r àbí àlùmọ̀sọ́rafẹ́ àlùmọ̀sọ́rafẹ́ ìyẹn ni pé ṣiṣẹ́ wò ẹni tí ń ṣe irú eléyìí náà owó tí ń fẹ́ inú kọ́ jẹ́ owó tí wọ́n ń ná lágbègbè ibi tí ó ti ń ṣiṣẹ́ yẹn iná ni wọ́n máa fi ṣe pàṣípààrọ̀ ara wọn àbí kọ́ máa fòun kọ́ máa fi ṣẹ́tà wọn ìlú òkèèrè gẹ́gẹ́ bí kọ́ yẹ pé náírà ìlà fẹ́ ṣẹ́ sí náírà àbíkọ́ yẹ pé dọ́là la fẹ́ fi gba náírà bí náírà la fẹ́ fi gba dọ́là àtàwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan owó míì náà nínú àwọn owó táwọn èèyàn máa ń ná ẹni tí ń ṣiṣẹ́ ṣẹ́wóṣẹ́wó tóun bá fi lè bá wa ṣẹ́wó tó yẹ pé náírà ló fẹ́ fi bá wa ṣẹ́ náírà eléyẹn wà bẹ́ẹ̀ pé láàdáa ni ń wá lọ́dọ̀ lọ ẹni tí ń ṣiṣẹ́ ṣẹ́wóṣẹ́wó tá a wá fún náírà kó fi fún wa náírà yóò ṣe bẹ́ẹ̀ láti fi wá ládá lọ́dọ̀ ọlọ́ni nítorí pé ńgbà tó máa fọ́n iye tán fọ́n gangan náà lọ gbọ́dọ̀ dá padà wọ́n fẹ́ kó ṣe é pé àwọn oríṣi irú bébà yìí tí wọ́n dá padà yọ yàtọ̀ sí ìtàn fọ́n àjẹpẹ́ ládá ni wọ́n máa fi lẹ́yìn wá lọ́dọ̀ ọlọ́ àmọ́ ńgbà tó bá ti di pé náírà sówó mi ni eléyìí làádá wọn máa fi wà o èèyàn máa fi wéèrè òfin ọlọ́run ọba dá lórí pé kò sí ní tó burú káfi náírà káfi pààrọ̀ owó oríṣi mi káfọ owó oríṣi mi káfi ra náírà lópin ìgbà tó bá ṣe wípé ibì kan náà tá a ti fẹ́ra wa iná ní kálukú ti gba ní tó fi gba pààrọ̀ ibi tá a ti fẹ́ra wa ní kálukú ti gba ní tó fi gba pààrọ̀ òfin ọlọ́run kò sí ní tó borúkọ kan pọ̀ jù kan lọ gbà táwọn owó yìí ti sórí kan náà hadith anabi sallallahu alayhi wa sallam wọn fẹ́ yìí bá tẹ́lẹ̀ fẹ́ tẹ́lẹ̀ rí fabi'u kayfa shi'tum idha kana yadan biyad nígbà tí ẹ̀yà àwọn owó yìí bá ti yàtọ̀ síra wọn ẹ ta bó bá ti ṣe wù yín àmọ́ lópin ìgbà tó bá ṣe pé àyè kan náà lẹ́ẹ̀tì gba pààrọ̀ yìí lọ́dọ̀ ara yín ẹ̀yìn dágbà sí i tó eléyìí jẹ́ òfin tó de iṣẹ́ owó ṣiṣẹ́ ẹni tí bá wá ń ṣẹ́wó fáwọn èèyàn ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó mọ òfin ọlọ́wọ́ báyìí kó sì sọ torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú wọn náà máa fi ṣe àmì ìdánimọ̀ fún bí iṣẹ́ wọn pé give and take give and take fún mi wọn náà gbà bá a ní ń a kà so eléyìí máa ń jẹ́ àmì àwọn ẹni tí wọ́n máa ń sẹ́wò yẹn nígbà tí wọ́n bá ti gbẹ́sìn ọlọ́run ọba yìí kọ̀tọ́lá kọ̀tọ́lára kẹ́nìkan mú owó tó fẹ́ fẹ́ wá tí ò wá gbà owó lọ́wọ́ rẹ̀ kó ní kó jókòó ọ̀ ń bọ̀ wọ́n fẹ́ lọ tuntun fẹ́ lọ́nà tó fi jẹ́ pé ọ̀tà owó olówó bá tún jèrè lórí ẹ̀ rìbá lélẹ́yìn tóró ti pẹ́ owó tí wọn náà bá ní ìníwọ́ máa fi sẹ́wọ̀n tí wọn bá ti lówó lọ́wọ́ wọn á sọ pé kó jókòó ọ̀n bọ̀ ọ wà lọ yáwó wa ọ lọ yáwó wa tọba wa yáwó dé ọ wà ra owó yẹn lọ́wọ́ rẹ̀ pẹ̀lú owó tó yá kó sì ń tó burú bẹ́ẹ̀ àmọ́ pé kọ́ wa dájókòó kọ́ wa tún lọ́ọ́ fowó tiẹ̀ kọ́ ọ lọ sí ẹlọ́dọ̀ ẹlòmíì lọ́nà tí wọn náà tún máa sọ pé o tún béèrè lórí ẹ̀ haramu ti lé lórí ara wọn bẹ̀yẹn haramu pé ọ̀tajà tó ní haramu wípé o tún ti sọ di rìbá nàṣíà rìbá pípẹ́ gbogbo eléyìí náà ti dùn orí rẹ̀ àgbọ́dọ̀ ṣọ́ra fún lẹ́yìn eléyìí kí ni sẹ́rí àti ẹ̀wá sọ nípa ká yára ẹni lówó torí àǹtí ń sọ̀rọ̀ pé rìbá tún wọnú yíyára ẹni lówó gan-an kí ni sẹ̀ríà wa sọ nípa yíya rẹ̀ ní lówó yíya ni lówó lábẹ́ òfin sẹ̀ríà òun náà ní ká fún ẹni tó fẹ́ lówó lówó nítorí pé kò lówó tó fẹ́ lòyìn àmọ́ fẹ́ lò sí tó dáa ni kìí ṣe pé ẹnìkan fẹ́ sọkù ní sọ máa ya lówó kìí ṣe pé ẹnìkan sọ pé bàbá òun tuntun yọ ọdún báyìí nù sàárẹ̀ ọ̀fẹ́ yẹgbẹ́ rẹ̀ padà ó máa ya lówó ẹ̀hìn abẹ́nìkan ọ̀rọ̀ ọlọ́run láti sìn ma lọ́jọ́ ọkọ ní jẹ́jẹ́ bágbára rẹ ti sìn ma ọ ló ń fẹ́ kí lù ọgbọ́ káyọ̀ ọgbọ́ kọ̀ọ̀rùn ọmọ àyè ọgbọ́ ọmọ wọn nìkan náà wọ́n sì máa léka kò sẹ́ni tí ó kaka tí ó lọ́rùn kaka ma nígbà ọba ti dá gbèsè wọn nìkan náà wọ́n máa léka torí ẹ̀ má fi dáràn tó bá lówó kọ́ fẹ́ rere so owó tá a yá yàn yẹn owó tá a a lórí pé padà eléyìí ni wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ ni nítorí àánú àti nítorí pé èèyàn ń wẹ̀sán ṣiṣẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kí wọ́n á ní tó fà tí sẹ́rí àfi gbà pa lè máa yára ẹni lówó sẹ́rí àgbà pa lè yára ẹni lówó nítorí pé dáadáa ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ sẹ́ni tí bùkátà mu ìgbọ́ bùkátà ẹni tí bùkátà sì tún mú bẹ́ẹ̀ àti pé pàpà gan tó bá pé bùkátà tó mú yàn tó fi tẹni tó sì fẹ́ yá lówó tó sì fẹ́ tìtorí ọlọ́run yá ah ìmọ̀ jẹ́ kẹsì èèyàn kó tóbi púpọ̀ ìmọ̀ jẹ́ kẹsì èèyàn kó tóbi púpọ̀ torí ẹ̀ yíyáni lówó abẹ́ bí ìgbà téèyàn ṣe sàrà fún yàn ní sẹ̀rí àkàsì bí ìgbà téèyàn ṣe sàrà fún yàn ní sẹ̀rí àkàsì nítorí pé ìrànlọ́wọ́ tó ti pé yóò san padà eléyìí náà máa fi rí ẹni tí ń gbowó owó ẹ̀yin tí a ní gbèlè ṣe ayé òní bẹ́ẹ̀ lẹ́lòmíì sọ. àlẹ́ nìkan sọ pé ẹ nígbà tó ṣe pé gbogbo ọlọ́bẹ̀ nìkan ó nígbà tó ṣe pé gbogbo àwọn báńkì báńkì àtàwọn kọpírẹ́tìfù gbogbo wọn ò ní yáyàn lówó láì gbèlè àwọn èèyàn si náà tí wọ́n máa yáyàn lówó wọn ò ní yáyàn lówó láì gbèlè ṣé mọ́ṣáláṣí lówó kan tó lè yá ọ kó wọn má gbèlè torí láti rẹ̀ ọlọ́gì ẹgbọ́rọ̀ ṣebí owó tó ọba dábẹ náà ni wọn bá ti sọ wípé àwọn ò rówó yọ ìwọ tó ìsìn lọ tó ń sọ̀rọ̀ pé kí mọ́ṣáláṣí ọyọ ọdún bẹ́ẹ̀ náà wọn máa yá yẹn owó nù máa kó òun dàgbẹ́ bí omi àlùwàlá mọ́ṣáláṣí torí de lẹ́yìn lábẹ́ òfin Ọlọ́run bí ẹni bùyàn lówó ẹni yíyá yẹn lówó jọ torí pé láàrin èèyàn mẹ́wàá tó lówó bóyá la lè rí èèyàn kan tí ó yà wá lówó pàápàá jùlọ tí ò ní gbèlè lórí ẹ̀ ebi gbogbo ẹni tá a fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ tó ní kò sówó kọ́ ni ò lówó pọ̀lọpọ̀ nínú wọn ọ̀nà àbáyọ náà ni kọ́dà lómi lè sọ pé ah tó bá pé wà náà lọ́ba wá ni kò bá dà ah wọ́n bá wá lánàá náà yóò tún sọ pé bá ṣe pàànà náà ni torí pé kò fẹ́ yọ ọlọ́run ní bẹ fún pé ká yáyàn lówó ọlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan nítorí pé ẹ̀sán ńlá rí tí tó bá ṣe bẹ́ẹ̀ nínú al nínú Suratul Baqarah ọlọ́run man dhal ladhi yuqridu Allaha qardan فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون تنمينا تأيى الله با ni owó ìyàtọ̀ tọrẹ wà kọlọ́wọ́n bó san àdìpẹ̀lẹ̀ rẹ̀ fún àdìpẹ̀lẹ̀ rẹ̀ tọ́pọ̀ lọ́nà tọ́pọ̀ torí pé ọlọ́wọ́n bá wọn náà lọ́ba tó ṣe é pé ó máa ń fún árìsìkì máyà òun náà ló máa ń gba árìsìkì láàyè lọ́dọ̀ èèyàn ọ̀dọ̀ rẹ̀ náà lápadà sí ara yìí ó fi hàn wá gbogbo ẹni tó bá ti lè jáàyàn lówó nítorí ó ti sánà kónà ọba kó san àdìpèlé fún náà láti pèlè tọ́pọ̀ àbúrò rẹ̀ rọ̀ ọ́bì yẹn lọ́wọ́ àbáyé wọ́n gba ìgbà wá kan ànábì nínú ń sọlá ń bẹ fún ká yára ẹni lówó ànábì ni نفس الله عنه قربة من قرب يوم القيامة أي يعني كانت بعد لقيت ما جيك أقوه مؤمن لما هو أخمجي لأي الله أبوتي تريد لقيت ما جيك هنا. لما أخمجي جوب عند القيامة ومن يسر على معصر يسر الله عليه في الدنيا والآخرة أي يعني كانت بعد الشيء دقون ثاني تنكلم الله أبوتي تريد لقيت ما جيك أقوه لأي وتسيدكم فلا القيامه ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة أن كان باب مسلم لا شري الله باب لا شري لي أتلى القيامة والله في عون العبد ما كان العبد في عون أخي رواه مسلم الله باب ني ما يرو لقني باترنا باب بينك وبين سيرا الله فما يعلم wọ́tò lówó téèyàn sì gbá bùkátà kó n fẹ́ yá dọ́dọ̀ rẹ̀ tó yá ẹ̀san ńlá ń retí rẹ̀ o ẹ̀san atẹni tó gbé ìpọ́njú kúrò fún mùsùlùmí ẹ̀san atẹni tó ṣe ìdẹ̀kùn fẹ́ni tára ni ẹ̀san atẹni tó gbó mùsùlùmí láṣìírí àwọn ẹ̀san ńlá ńlá ń retí rẹ̀ ń bẹ nínú nǹkan tó ṣe é pé ṣẹ̀rí àfẹ́ pé téèyàn bá lówó kéèyàn yẹ ẹni tó bá fẹ́ yá ṣẹ̀rí àfẹ́ sọ pé ẹni tó fẹ́ yáwó kò burúkú náà yá gbogbo ohun tó bá sì ti tọ́pa àlè ta àlè yá yìí lópin ìgbà tó bá jẹ́ níta dámà lópin ìgbà tó bá sì ṣe é pé ẹni tá a fẹ́ kọ́ yá wa ní nǹkan bírú rẹ̀ bá fún yàn ní nǹkan wọn ò ní bá wí gbogbo ohun tó bá tọ́ pé ká tà àlè yá yìí àlè ta owó àlè ta lé àlè ta mọ́tò àlè ta sọ àlè ta bàtà àlè ta fìlà àlè torúká. gbogbo àwọn kan wọ̀nyí kò sí ìta ayé àyàn bẹ̀ tó burú ọba ti tọ́kátà àgbọ̀dọ̀ yáyàn kọ̀tọ́kátà ẹlẹ́dẹ̀ ọ̀gbọ̀dọ̀ yáyàn kọ̀tọ́kátà gbẹ́ ọ̀gbọ̀dọ̀ yáyàn kọ̀tọ́kátà tọ́ wa ọ̀gbọ̀dọ̀ yáyàn kọ̀tọ́kátà ẹ̀jẹ̀ wa ọ̀gbọ̀dọ̀ yáyàn àfi tí ọba yà lẹ́jẹ̀ rẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ẹni tí ó sì tí ó yà ní nǹkan ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé ọtọ́ kí rò ó fún ní nǹkan láì jẹ́ pé àbáwí ẹni pé ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pọ̀ náà máa ń ti ń ṣe ọgbọ́dọ̀ jẹ́ pé ọmọ pínrín sí kan àbí wèrè kan ìyẹn wàá kó yọ ní nǹkan yọ ní nǹkan báwò sétí rẹ̀ bá bùn sọ pé òun lẹ́ni òun lẹ́ni ẹni tó nǹkan ẹni da irú nǹkan lópin ìgbà tó bá ti pé nǹkan yẹn ó ní àfiwé ó láti jọ irú rẹ̀ wá dá padà tó bá jẹ́ pé àlè ríru rẹ̀ ọ̀sán iye rẹ̀ padà nù ọ̀sán iye padà ọ̀yọ́ ọ̀mbrẹ́là oríkójì ń oṣù bàjẹ́ àbọ̀ sọ́nù àtẹ́gùn gbé lọ́mọ lọ́wọ́ ọ̀dàrú padà ọ̀dàrú rẹ̀ padà ọ̀mbrẹ́là kò sí irú rẹ gbogbo àjẹpọ̀ owó rẹ̀ lọ́sàn padà. òfin ọlọ́run ni kullu qardin jarra naf'an fa huwa min ar-riba al-muharram gbogbo owó yà gbogbo gbèsè tó bá ti lè fàǹfà ni wọ́n fún wa rìbá tọ́nà ń ṣẹlẹ̀ wà ni o. bí ká yáyàn ní nǹkan káwá dá fún pé á gbélé rẹ̀ fóṣù kan torí pé àbá àti yá lówó àbíkọ́jẹ́ pé a yáyàn lówó pẹ̀lú bá gbèlè báyìí lórí rẹ̀ gbogbo eléyìí àríbá ni o ká ṣe dáadáa sẹ́ni tó yá wa lówó sẹ́ríà ó sì wá lójú kòkòrò rẹ̀ lópin ìgbà sẹ́ni tó yá wa lówó tí ọba ti da májẹ̀mú gẹ́gẹ́ ká yára fún mi ọlọ́dún kan ká fi san ká fọ ọlọ́dún méjì ká fi san padà torí pé lẹ́yìn bẹ nínú sísan gbèsè lọ́nà tó dáa ó sì ń bẹ nínú àwọn ọ̀wà alákànlé ẹnikẹ́ni tó bá fi lè yá mùsùlùmí lówó lẹ́ẹ̀mejì ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó ṣe sàrà sílẹ̀ kan tó bá fi lè yá mùsùlùmí lówó lẹ́ẹ̀mejì ó dàbí ìgbà tẹ́ ṣe sàrà fún lẹ́ẹ̀kan ǹjẹ́ wàá mú wọn náà lówó yá lẹ́ẹ̀mejì sọ́mọ kọ́ sáńtà lákòókò ni kọ́ mọ́ sọ pé ẹni tí wọ́n sọ mẹ́rin ni pé mo ti yáta kọ́kọ́ tó ń ta ìtì ìfà tún yá mi lómi kó lè bá dàbí sàrà fún ọ rárá o ìyẹn nípa lákòókò tó ọ yá o ti dá padà ìnáwó orí tiẹ̀ náà wú láti yọ ọ Abu Rafi radiyallahu anhu ọlọ́nàbíà Muhammad sallallahu alayhi wa sallam ó yára fúnmi kan tọ́jú ọmọge ní ìgbà tí wá kó àwọn anabi sallallahu wa sallam ọwọ́ kí wọ́n wá ràkúnmí tọ́jú ọmọge nínú wọn Abu Rafi wá padà pé òun ò rí ràkúnmí tọjọ ọmọge nínú àwọn ràkúnmí tán kó wa o ẹ̀yà àfi màálù tó ti dàgbà àfi ti dàgbà anabi tó ti dàgbà إن خيار الناس أحسنهم قضاء. qada'a dájọ́jọ́ àwọn tó lóore jù nínú àwọn èèyàn làwọn ẹni tí máa san gbèsè wọn gbọ̀nà tó rẹwà jù èyí tó dáa jù náà máa fi san gbèsè wọn. ẹ kíyèsí o ànábì yára fún mi tọ́jú ọmọge ọwọ́ àfihàn fún mi kí kó wá fún zakat ó fi san padà ó túmọ̀ sí pé ànábì kọ́ lọ́ọ́ yá fúnra rẹ̀ ó yá lò fáwọn mùsùlùmí náà torí ká nàbí ìjẹ zakat ambọ̀sibọ́sí pé yóò àmọ́ zakat yóò fi san gbèsè tara jẹ ọlọ́mọdé ọlọ́run ṣe lè wọ̀ fún láti jẹ zakat kìí sùn lọ́jẹ́ ajẹ́pẹ́ lò fáwọn mùsùlùmí tẹ́lẹ̀ náà so àwọn ọmọ àwọn arákùnrin yẹn ìṣèṣe pé wọ́n lò láti lọ́ọ́ fi jagun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ sì ti mà kó zakat náà wọ́n máa ń lò wọ́n fi sabilillah ogun kò sí tó burú tí ìyàrá jẹ wá lówó kásọ pé afagilé kásọ pé afagilé lópin ìgbà tá a rí pé ẹni tí ẹ jẹ wá lóhùn kò lágbára kò lágbára kò sì sí tó burú ike téèyàn bá bẹ́ẹ̀ lómi ìsan gbèsè kò sí tó burú mbẹ nítorí pé bíbá asán tó bá sàn ó ti mú gbèsè yẹn kúrò lórí jẹ tẹni tó wá yáwó tásìkò àti sanwó bá tó tí ò bá lówó tí ò sàn òfin ọlọ́run bá ní ká lọ lára ìgbà tí ọba tó rọ̀ lọ tá a bá tẹ wàá fi ṣe sàrà fún un ló lóore jù fún wa tó bá jẹ pàbá mọ torí ẹ kí lọlá ti ń bẹ fún ká lọ lára yìí à nínú wa rí ni ètò sì tún dáa jùlọ ní ká fi ṣe sàrà fún nínú wa rí ká lọ ẹni tó jẹ wá lówó lára dìgbà tí ọba tó rí san ọwọ́ dáa jùlọ pé ká tiẹ̀ mójú kúrò ọlọ́run wa nǹkan náà bẹ̀rẹ̀ ọ̀sẹ̀rẹ̀ tí ń fẹ́ náà bẹ̀rẹ̀ ọ̀tún iná mẹ́ìsára wà ń tọ́sọ خير لكم إن كنتم تعلمون الله من جبال جالين تنكلمة إلا لا رد بتاروت تبات واسي سراف كلوين الله باني من دول ريجفون تباسي كبام آه، بابا يسر رضي الله عنه أسألك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أنظر معسرا أو وضع عنه أظله الله في ظله أخرجه مسلم anabi sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá ti lè lọ ẹni tí nǹkan lè má la tó bá lọ lára nǹkan lè má kò lówó tó lè fi san gbèsè tí ẹni gbà lọ́dọ̀ rẹ̀ ẹni wá lọ lára dìgbà tí aró tó tù àwòrán abẹ́rẹ́ tí ẹ̀yà fi rẹ̀ lówó yẹn ọ̀bẹ̀lẹ̀ ọ̀bẹ̀lẹ̀ fi ọ̀bẹ̀lẹ̀ ọlọ́run ọ̀bẹ̀ kò sí abẹ́ ìbòjú rẹ̀ tó bá dijọ́ bí nà kéyàmù alimami muslim ló gbé jáde tó ẹ̀yin tẹ́ lówó bá lọ́dún yìí náà lẹ́yìn náà gbọ́ yìí o kò sẹ́ni tí ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ sànù o so ẹ gbìyànjú láti máa lọ́ wọn lára bẹ́ẹ̀ bá tiẹ̀ lè yá àfihàn òun lọ dájú eléyìí ọ̀wá túmọ̀ sí pọ́nà àbáyọ tí wàá dé sí wa náà ọ̀nà àbáyọ yìí pé àwọn jẹ gbèsè nsóni ọmọ wa sí wáàzì ìpè wọn ti ní kẹ́ lọ́ lára bẹ́ẹ̀ bá ti lè lọ alá bẹ́ẹ̀ bá ti ẹ̀yà ti rẹ̀ ń lọ dáa jù torí pé gbogbo èèyàn náà kò sẹ́ni tó fẹ́ kú ti gbèsè ti gbèsè lọ́rùn nítorí nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu akhrajahu at-Tirmidhi ẹ̀mí mọ́mìnì wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ kò ní nísìmí nínú sàárì títí tí wọ́n fi bá a sìn sọsọ ọmọ bí ó forí jà bí ò ní forí jà sọ yóò yááfì rẹ kò ní yááfì rẹ títí tí ó fi di pé ikú apalẹ̀ rẹ mọ́ ó kúkú mọ̀ torí rẹ̀ kọ́ sọ́ra sọ́ra fún gbèsè jẹ. tọ́ ẹni tó yáwó oríṣiríṣi ọ̀nà ńlọrọ̀ rẹ̀ lè bá jáde ó lè jẹ́ pé kò ní nǹkan kan rárá ẹni tó yáwó ó lè jẹ́ pé kò ní nǹkan kan rárá irú eléyìí lọ́tọ́ pé ká lọ́ lára irú rẹ̀ lọ́tọ́ pé ká lọ́ lára kò sì yẹ ká lọ́ máa gbọ́n máa lórí kó yẹ pé gbogbo àwa ni ó jẹ́rìí àwọn ẹni orí tán kò tó lọ sùn ká máa dẹdẹ rẹ ká kò ní wàdí ìsìnkú yóò sọ̀rọ̀ rẹ tó ká lọ lára. àbí kó jẹ́ pé lówó owó tó sì ní ọ̀pọ̀ ju gbèsè tọ́jẹ lọ ọ̀ràn yẹn ló jẹ́ pé ká bí eléyìí léèrè sanwó wa tó má ti gbèdélé ẹjọ́ adájọ́ yẹn ló jẹ́ lórí kókó kókó lọ sanwó pẹ̀lú gbèsè rẹ̀ wọ́n pa aláṣẹ pípọ̀ náà san oríṣi kẹta nù. Ah, mo rẹ̀ gbẹ́dẹ́ dé gbèsè tó jẹ náà lówó rẹ̀ san gbèsè ọlọ́wọ́ bọ̀ aláṣẹ bí ó rí nítorí màá jẹ. ẹni tó yẹ pé owó rẹ̀ tó gbèsè tó jẹ eléyìí là ń pè ní muflis ẹni tó ti tálákà látàrí pé ó ti ná ní tí ò ní ọ̀nà mowó eléyìí wọ́n á gba owó rẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé wọn ò ní jẹ́ kó rówó rẹ̀ námá àmọ́ lópin ìgbà táwọn ẹni tó jẹ lówó bá tọrọ pé kí wọ́n bá wọn ṣe bẹ́ẹ̀ àbí tápá kan nínú wọn tó bá tọrọ bẹ́ẹ̀ ìgbà náà látò ṣe bẹ́ẹ̀ owó rẹ̀ tó wá ní á pín fún àwọn ẹni tó jẹ lówó ní òdi wọn bó ti ṣe jẹ kálukú lówó sí tó ń ti kówó rẹ̀ ọ̀ká iye gbèsè tí ọjà àwọn yẹn bí bá kó ọjà àwọn yẹn ní fifty thousand five thousand péré náà bá ẹni tó jẹ ní twenty thousand á fún ní two thousand ẹni tó jẹ ní ten thousand yóò gba one thousand àwọn ẹni tó jẹ ní wọ́n ti pè àwọn ẹni tó jẹ ní ten ten thousand á fún àwọn one thousand lọ́ba tí ọ̀nà yẹn ló jẹ́ o pé gbogbo ẹni tó bá fi lè yáwó ọlẹ́mìí pé wọ́n san o téèyàn bá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá lè kó parun bá o ẹ̀rí pé láwùjọ tiwa lónìí ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ náà o àwọn máa ń jẹ gbèsè gbogbo nǹkan ni kò sí nǹkan náà tí wọ́n yọrọ àlàwọn kódà èyí tí mo tún gbọ́ kàn gan-an ayà mi lẹ́nu wọ́n ní wọ́n ń gbèpò láwọn ilé epo àà gbèpò láwọn ilé epo báwo wọ́n kẹ́ni kò sí tún ò lè gbà láwọn. tọ́ ẹni tó bá gba nǹkan láwọn ẹni tó bá yá lówó kọ́ lẹ́mìí fún wọn san o nítorí pé èèyàn bá lẹ́mìí fún òun ní sátẹ́lẹ̀ náà kìnìún kan tó wọ mẹ́fọ̀ tún jáde má sọ̀rọ̀ àti kìnìún kan bó ń kìnìún kan lọ́wọ́ kó bá bẹ́ẹ̀ ní tí wọ́n bọ́ ń tan rẹ jẹ ń tan rẹ jẹ ìyàtọ̀ jẹ ló ti rán mú yẹn ẹnikẹ́ni tó bá fi lè yá nǹkan tó yáwó lọ́dọ̀ èèyàn àbájá àwìn náà lọ gbà ọgbọ́dọ̀ lẹ́mìí pé wàá san o àìjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá pọ̀ ọ̀run nínú àdìsá nàbà Muhammad sallallahu alaihi wa sallam ibẹ̀ lọ́rọ̀ yìí wà. ومن أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه ومن أخذ يريد إتلافها أتلفه الله أخرجه البخاري النبي صلى الله عليه وآله وسلم ó أن يعني كان tó bá ti lè gba owó lọ́wọ́ àwọn èèyàn tó gbowó wọn ẹ̀mí rẹ sì ni pé wàá san padà ọlọ́run ọba ọbọ̀ san o ọlọ́run náà lọ́wọ́ náà ní gbogbo ọ̀nà tó gbà tó fi rí san àmẹ́nikẹ́ni tó bá gbowó àwọn èèyàn pẹ̀lú ẹ̀mí pé òun ò ní san padà òun ó pa owó yìí ọ̀ràn ni ọlọ́run ọba pò náà ń wọ̀ ẹni Imam Bukhari ló gbé jáde ẹja kí èsì àti ìsì dáadáa. ẹ̀rí bí aburú ti ṣe ṣe àwọn èèyàn jọjọ látàrí wọn ọ̀gbẹ́sìn yìí ẹ dákun kó lèèyàn ṣe fẹ́ mọ ọ̀rọ̀ eléyìí nísìnyí tí wọ́n á jẹ kó tún wà nù àníyàn rẹ̀ pé wọ́n gbowó lówó òun ò ní san àtọ́ nǹkan tó lọ́wọ́ pọ̀ ọ̀run wọ́n gbowó lówó nítorí fi tó ti rí tí wọn náà bá sì gbà lọ́wọ́ rẹ̀ jẹ́ kí ló burú bẹ́ẹ̀ kí ló burú bẹ́ẹ̀ ọlọ́run bí léèrè ọ̀nà tó gbà rí agbọ́dọ̀ jẹ́ni tó jìnnà sí haram gbogbo àwọn akọ́lápalá gbogbo àwọn ọ̀hún aládàáradá mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí owó olówó má jẹ́ njẹkújẹ kò wúwọ́ ike kí wọ́n jẹ owó olówó njẹkújẹ kí wọ́n jẹ owó jẹ njẹkújẹ báwo ló ṣe wá rọ̀ ọlọ́run kínú rẹ̀ tún dùn sí pé kí wọ́n máa jẹ owó olówó njẹkújẹ. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس Rabbil alamin ṣé ẹ̀rù kọ́ lọ́wọ́ gbogbo àdìdè lọ́jọ́ ńlá ni ọjọ́ tó lọ́wọ́ gbé àwọn èèyàn dìde tí gbogbo owó dìde fún olúwa gbogbo àgbáńlá yìí ẹ̀rù kí láwùjọ wa lónìí nínú ìwà tó gbogbo jù kò náà níwà jàǹbá oníkálukú gbogbo olówó bá ti bọ́ sí lọ́wọ́ tán yóò dọ̀kọ̀ mọ́ wọn gbà ní oníkálukú tó bá ṣe pẹ̀lẹ́ tó ti fúnṣe pẹ́pẹ́ fúrú tí ìrówó gbà lọ́dọ̀ olówó tówó bá ti tẹ̀ lọ́wọ́ ìgbà náà ní pẹ́pẹ́ fúrú mà yóò dọ̀kọ̀ mọ́ wọn gbà ní. ẹlòmíì gan lè sọ pé owó tó ti fi sòkú ni wọ́n bá sanwó ìpadà bá bọ́ ohun tó ti kú ní ọ̀sán ẹlòmíì lè sọ pé owó tó ti fi mutí tí wọ́n ọ̀mọ̀ kó ń tàn jẹ tẹ́lẹ̀ náà bọ́tí bá máa san gbèsè padà kọ́tí ọ̀sán subhanallah ẹ̀ sì bẹ̀rù ọlọ́run owó olówó ní ẹ̀ bá gbà pé lẹ́nu kúrò ní san ọlọ́run ọ̀bọ parun abájọ tọrọ ẹlòmíì dàrú torí tẹsẹ̀. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún wọn lọ́wọ́ bá ọlọ́ba àṣàrò olùmọ̀ wa ní ẹ̀sùn lórí gbogbo ọ̀rọ̀ tá a ti ń lọ́jà mẹ́jọ àbíyànjú kámẹ́rà ọdún mẹ́lò torí bẹ́ẹ̀ ni àǹfààní wọ̀ mẹ́jọ àfi sórí pé mò ń gbádùn ìdánilẹ́kọ̀ọ́ yìí lásán gbogbo ibi tí bá ti ń bá wa ẹ̀já máa gbìyànjú ká máa ṣe ká sì má jẹ ẹni tí ọ̀tá ẹ̀mí wa jẹ torí dẹ́mi bá ti bọ́ kò sátúnṣe mọ́ ká gbìyànjú ká sàtúnṣe síwájú kẹ́mi owó tó bọ́ ibẹ̀ làǹfààní wà ká máa kẹ́ ká rí múlò ẹni bá kó ojú ọ̀nà ibi tó ń wà ọmọ tó sì ń gbọ́ òun sóun láǹfààní kó ètè gba ìsìláàmù lónìí kó tó di pọ́jọ́ ọ̀nà ọmọ lọ́wọ́ ẹni pé nọ́ọ̀sì bá ara náà ìsìláàmù lọ́wọ́ pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ ló kù lọ́wọ́ ẹja gbìyànjú ká yí padà síwájú kíkó tó dé nígbà yìí ládùúró sí ní alẹ́ tòní ẹja pàdé àwọn olùwọ́n dédé àsìkò yìí ní ọjọ́ mẹ́jọ kọ́ lọ́sàn